أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم أشر الأمور مشركاتها إن كل مشركة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ولكل جعلنا مواليا مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبا إن الله كان على كل شيء شهيدا الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فاعلوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا عليا كبيرا وإن خفتم شقاق بينهما فبعثوا حكما فبعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وبالسبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا أنا أقول الله ọba tí ó fi ọyọ ẹnìdí àsìkò yìí àwọn ọ̀nà bọ́ọ̀rù tí a ń gbà ó di mọ́kàndínlógún ẹni pé nineteen ní èlú tó abẹ náà èyí tí a ti gbà náà ọlọmọṣà yọrọ sí fún wa ó gbà náà ìgbàdà fún wa. nínú àwọn nǹkan tí ó yẹ kí mùsùlùmí ká máa fi àwọn ọjọ́ àwòṣe òun ní ilé tí a ń ṣe yìí kàkà àlùkò àrùn ká gbọ́ àlùkò àrùn bákan náà ọ̀ṣọ́ àlàyé tí ó wà nínú àlùkòrán tí ń jẹ́ tẹ̀síkì ìfọ̀hàn. tẹ̀síkì tí a kà ní èyí nínú sọ́ọ́tò nìfà tí a ń bá wọn náà ní àyà thirty àyà yìí ó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ó ti ṣáwájú nínú sọ́ọ́tò nìfà tí a ń kà nípa ọ̀rọ̀ ogún pínpín ọlọ́run bá ní olùkọ́lé ìjàkẹ́lá mọ́wúlá nípa dáàkẹ́lùwá ìjáde wọn àkọ̀ọ̀bọ̀ olúwa ní ẹnì kọ̀ọ̀kan nínú mùsùlùmí jàkẹ́lá aṣẹ́fún nàwáríyà jàkẹ́lá nàwáríyà ọ̀fún ọ̀wọ́. ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون قلوا أن بوكتو الكوكتان نلاشي مواليا مواليا لي الإمام الكثير أي ورثة Òǹkàlù kúló ní ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí ogún rẹ̀. Mímá tẹ́lẹ̀ tẹ̀lé wá ìdáàlì níbi kan tó bá fi kalẹ̀ ó ti ní nǹkan sí àwọn ọmọ rẹ̀ ní wọ́n jẹ nínú ogún rẹ̀ bákan náà wọ̀nyí àkàrọ̀ bóun àláwọn tó súnmọ́ ni bí ọmọ ìyá ẹni bí ọmọ bàbá ẹni bí àbúrò bàbá ẹni ẹ̀gbọ́n bàbá ẹni tó ọlọ́run ti ọlọ́run ní ó kálukú ní nǹkan tí yóò máa jẹ nínú ogún tí mọ̀lẹ́bí rẹ̀ bá fi kalẹ̀. àdìgbòmí ló tẹ̀sí àríyá aṣọ́nàfẹ́ wọn. wọ́n ní kí á lè mọ àìṣèrú òní. wọ́n ní àwọn ará màdínà èyí bí àwọn àìṣèrú àwọn ará mọ́tà tí wọ́n ti yíyá المدينة يرث المهاجرين الأنصار أما يرث المهاجري الأنصاري أنتم جاء أرامك هو في مدينة في أرى مدينة رفو أرامك أولي جوهر لك رأيك دون ضرير رحمه بالأخوة àlẹ́bí ákàrọ̀ fún rẹ̀ ìyàwó nígbà tí ìjọgbọ́n ni pé o lè fi ń ṣe mọ̀lẹ́bí o àmọ́ ṣàmùtúngà tí àlẹ́bí tọ̀wọ́ àyọ̀sẹ́lẹ̀ tọ̀wọ́ màdínà ara nǹkan tí àlẹ́bí kan ṣe ni pé ó ní kí àwọn kọ̀ọ̀kan títí ìwọ̀n ọ̀kan bá lábẹ́rẹ́ sọmọ ẹ̀yà ìwọ̀n ọ̀dọ́mọ ọmọ ìyá lódodo ọmọ ìyá ìwà dé ti pé tẹ́nìkan bá kú ẹnì kejì ó lè jogún rẹ̀ tó wọ́n lè ṣe nìyẹn gbà tí wọ́n kọ́ sí màdínà tó ń bì láti rí ìdíwọ́dúnṣẹ́lẹ̀ àwọn sábà lẹ́yìn tó ọgbọ́n àwọn ọ̀sẹ́lẹ̀ fún òfin ọlọ́run ọba wọ́n ti wọ́n ṣẹlẹ̀ wọ́n ṣe tán gbogbo tó bá ń jẹ́ ẹ̀sìn ọlọ́run bó ṣe wù tí ó nira tó ara ti tí ẹ̀sìn ọlọ́run máa ń nira sí ni pé tó bá ní oṣù pẹ̀lú ọ̀rọ̀ owó a máa nira àánú ọlọ́run bá dáńlá ní ẹ̀sìn wọn ní tó kéèyàn lè ṣe ẹ̀sìn tó bá mọ pẹ̀lú ọ̀rọ̀ olówó tí wọ́n bá ti tú ẹni kí ju ọmọra wọn rí wọ́n ti kó tọ́jú fún ara wọn tó pé àlẹ́ ti tú wọn papọ̀ pé ọmọ ìyá ni wọ́n jẹ́ ìgbà tó ràn yẹn lọ bẹ́ẹ̀ ìgbà tí àyà yìí wọ́n sọ kalẹ̀ wàlẹ̀ àtọ́wọ́ ni pé wàlúkúlẹ̀ ń jà ẹ̀yìn lọ́wọ́ rárí ẹ̀mí máa ń tẹ̀ wá ìdáni wọ́n àkọ́bọ̀ tọ́wọ́ wọn sọ lẹ́sọ̀ àfẹ́kà ló fún àwọn ọmọ ti ṣàlàyé ẹni tí yóò lè rọra jogún ara wọn àyẹ̀mọ́wò ti pẹ̀sí ilé lóògbé hot ayé àyè wọn parẹ́ yẹn ni pé ẹni tí wọ́n ti ń ṣe ọmọ ìyá ẹ̀jẹ̀ nígbà tó ń tọ́ sí wọn papọ̀ ni tó wọn lè jogún náà ẹni tí wọ́n wọ́n bá parí bí ẹ̀ka ẹ̀ ẹ má ti kí ìlú rẹ̀ ó ṣẹlẹ̀ mọ́. lórí pé kí ni ẹ̀sìn ṣáwárí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn náà ní kí wọ́n dá dúró ọmọ ìdí tó sí ọ̀nà rẹ̀. tó eléyìí òun náà ló ní í àwọn àyà tó ń pè ní àdínà tó kú wẹ́lìmọ̀ ìṣòwò tó ilé ohun ilẹ̀ yóò fi ẹ̀sìn dáadáa ohun ilẹ̀ tààrà tó lọ́dúnkù ń bẹ́ lọ́dúnkù ń bẹ́ lórí kíkọ́ fún ọdún méjì àyà kan pẹ̀lú àyà míì gbogbo àwọn ilé ìlú sí náà ní ìgbà nígbà tí wọ́n pé ọlọ́run lè ní wọ́n lè pa ìdájọ́ kan rẹ̀ mọ́ àgbàkan ìlú ọ̀nà ẹ̀sùn ọ̀tà kìíní yẹn ilé òdì ìta yìí lò ẹ̀dà ẹ̀rọ ìlú ẹ̀kọ́ èmi lè fi ṣe pé irú ẹgbẹ́ ẹ̀nà ayàwó dàgbà mẹ́rin ẹ̀hẹ́ akẹ́rọ̀ tàwọn fá ní ìbùdókè níta tàbí tòun nílé gbogbo ẹ̀ tó bá ṣe mìíràn ẹ̀sìn máa ń lé ẹ̀mẹ́tì kó jáde títí wọ́n fi tó ẹ̀ka. wọ́n wá sí yá. تأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شئتوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا شريف بلوغ الكبائر àwọn tí wọ́n kó dàmú bára wọn tí ó ní àwọn ń tako náà ẹni ní ìjọkẹ́jọ́ ìjọkẹ́jọ́ tó ń jòkó ó ní wọ́n ti takura wọn wọ́n ní sọ́jú tó takura wọn ọkà lọ ayé àyè ìtọ́wọ́ bá ní àwọn obìnrin tó bá ṣe ìdènà lọ obìnrin tó bá ṣe zìnà nínú ìta ìkù nínú àwọn obìnrin yìí pàtàkìlú àlejò ọba àdá yìíkù tí ẹgbẹ́rin ti ṣe rí sí pé àwọn ṣe zìnà ẹgbẹ́ pàtàkì à ń kà nínú àyà Kùránì ọlọ́wà ni fọ́nfẹ́kù wọ́n nà sílùkù ẹ̀ tí wọ́n máa lé àṣà tẹ̀lé wọn fà òun lẹ́nu bọ̀ títí wọ́n fi kú أو يجعل الله له أن يهن قل آية إيه آية تتوان بتقول الزانيات والزاني فاجلدوا كل واحد منهم مئة جلدة قل إيه مكون كونتراتي جراوة كيلو فا آية نيما بين نفسك وأتي منسوخ البيت كده الله سبحانه وتعالى طبعا فإذا جوني يزوشي ń lọ kà sílẹ̀ ọlọ́run ní kánú lọ yọ fi sílẹ̀ náà ó ti lẹ̀. ìgbà ní sọ́run bá ti pa nọ́ọ̀sù tó pa ìdájọ́ rẹ ẹ̀kọ́ lórí nọ́ọ̀sù rẹ̀ náà ẹ̀ nílì ẹ̀ nílì kàmọ́ nínú ìlú ọ̀kùnrin àdéhùn tí à ń sọ yìí nìkan tó àárín nínú kọ̀ọ̀án tí wọ́n máa ń jogún ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú àlùkò wà ìjọba ìyá غير النبوية تلك ọmọ ìyá pé òkú wa ìsìlámíyà wípé ọmọ ìyá ni wá ọmọ bí gbogbo ara wọn á nínú ọkọ̀ ọ̀hún. àbọ̀kọ̀ àrùn tó kórè wá sí ìpé nínú ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون. ibi ẹni kọ̀ọ̀kan àti ìjọba àti ìtàlàyé kálukú ti máa kó kálukú ti máa tó fún ara wọn. sọ àlẹ́ sọ̀rọ̀ ọ̀sán náà olówó sára tí irú ètò ń bẹ tẹ́lẹ̀ àti àwọn kan tó ṣẹlẹ̀ àwọn sábà náà ṣàlàyé lórí ọ̀rọ̀ nínú àdúrásì tí a kà. tó ọlọ́wọ́ ni wàlàmínà akọ̀lẹ́ àìmánukún fàánúhùn náà sí ní àwọn tó wá ṣe pé ẹ takókò ìbúra fún wọn ni ẹni pé ẹ nǹkan báyìí máa fún ọ nínú dúkìá mi nígbà tí wọ́n dúkìá sí ni wọ́n kí àwọn ọmọ ju kọ́ńtà islam wọ́n ní àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó ti pé islam dé yọ áfíìdù rọ́jù ọ̀yà kúrò yóò takókò lẹ́nu pé yóò fi dání yóò búra yóò pinnu yóò wà sọ pé kẹrìsùn ní wà àlétòkà ó jogún mi èmi náà jogún ẹ tí kájọ ní àdéhùn rẹ láàrin àti kí ọjọ́ ń múlẹ̀ nítorí kájọ ti bá sọ yìí ti bá kú olè jogún rẹ gbogbo kẹ́tí bá ní olè kó tí wọ́n náà bá kú èmi náà lè jogún rẹ eléyìí ló wà bẹ́ẹ̀ nígbà ju síwájú kí àlẹ́sọ̀gbọ́ ọ̀sọ́dọ̀mọ̀ ń dé tó tó dé ọ̀sán àṣẹyà yàtà háyà fún òun àwọn tó ń bẹ lẹ́yìn gbà wọ́n búra láàrin ara wọn wọ́n kà kókó ìbúra wọ́n lè búra wọ́n jọ kulẹ̀ láàrin ara wọn. ẹnì ẹ bá ti fún ẹnìkejì ó sì dogun rẹ̀. àdéhùn sọ̀gbọ́n àtọ́jà mi ní kúlù xalfin kíánà fílṣà ìlíyà àwọn akidin àdìrẹ́kà ul islam wàlá yazidu ul islam illa shidda wàlá akidin wàlá xalfin this Islam anábì ní gbogbo ìbúra tẹ́tí búra ti tẹ́tí tẹ́ńgbà yẹn tẹ́lá ti búra sọ pé nǹkan báyìí lágbájá ó ṣe báyìí ntí ti bá kú ó jogún ni ó sì búra sí i kọ̀mọ́rí o àtọ́jọjọ́ ọ̀rẹ́ náà ni o èyí kọ́jọjọ́ mọ̀lẹ́bí tẹ́mi náà bá kú èmi wà kó owó dúkìá rẹ tọ́ kú wà kó dúkìá rẹ tẹ́mi náà bá kó owó dúkìá rẹ fún àti kára wọn wọ́n kàn jẹ́ aláṣepọ̀ láàrin ara wọn ní ọjọ́ rẹ̀ tó anẹ́gbẹ́wá ní gbogbo ìbúra tó bá ti bú lásìkò jẹ́ àìríyà ìyẹn ti búra tó wá dúró títí ìsìláàmù dé nígbà tí ìsìláàmù dé ìbúra yẹn tó tún lágbára sí náà ni ẹni bí ẹ̀dẹ́ tu irú ẹ̀ ni ẹ̀yìn àìwọ̀ ìmọ̀kọ̀tọ̀ tó wá bá lẹ́nu sọ̀rọ̀ àwọn ẹ̀fẹ́ tó ní òun lérí ó ní lọ́gbẹ́sì yára tó lọ́wọ́ àǹtọ́gbà ní tòwánà tí mo ti lérí pé tí ó jẹ́ ìrí àwọn ti lérí yẹn gan iye tọ́lọ̀ bá ti mú ilé tọ́lọ̀ pé màá wára kúnlélá ńlá kan nítorí ọ̀dẹ́ ti di àìsàn tó ń pè ní ìwọ́nà bàbá mi sọ̀rọ̀ bàbá lọ́rùn tán tuntun bá lórí àlọ́yìn ni àwọn fíìmì náà ti létò léwu yàtọ̀ lè ṣe òun tó pé ìwé ìsìláàmù ojú ní dé náà àmọ́ irú rẹ̀ báyìí fàdàtà ọ̀há alẹ́wàní wàlá ápídé wàlá ṣáìfì fit islam alẹ́bí àbẹ̀mọ́ bọ̀rọ̀ ṣàdéhùn àdéhùn burúkú bá wọn ìbúra burúkú bá wọn islam ọ̀fà ìgbà tó ayà ìlú wa bà jẹ́ lótú fàdàtà ọ̀há rẹ̀ àyà áyà ká yìí ike وأولو الأرحام يعني آية وأولو الأرحام آية من سورة النساء يقول وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله ike àwọn mọ̀lẹ́bí apá kan sí apá kan lọ́sọ̀tọ̀ àdáwò ni wọ́n lágbára jù láwọn lọ́kùnrin sí ọ̀rọ̀ ọ̀rọ̀ àti tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ogójì láwọn lọ́kùnrin nínú tíra ọmọ tíra ọmọ tíra ọmọ ẹni tí wàá ṣe ń kà láti jẹ olè aṣọ yìí tí bàbá wọn jẹ aṣọ yìí tí ọmọ wọn jẹ aṣọ yìí tí ìyàwó wọn jẹ aṣọ yìí tí ọkọ jẹ nínú dúkìá ìyàwó rẹ tó bá kú tó túmọ̀ sí pé ẹni tí bá ti ṣe wúlò àràṣàn ẹni tí bá ti ṣe mọ̀lẹ́bí kò lè wá tó lọ wá ń jogún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àlẹ́ tó náà ní gbogbo nǹkan tí èèyàn máa ń ṣe nínú ẹbí àbí nínú ìlú àbí nínú ọ̀ra tí ẹ̀wọ̀n òkúlọ́ aṣọ lọ ń pè nù àmọ́ pàṣẹ padà títí ẹ̀ lajú ẹ̀sìn ẹ̀ padà rí pé kí ní ọ̀bá mu èèyàn máa ń pa á tì í tí wọ́n fà níta jẹ́ níbi táyà ilé yìí. àwọn wàhálà sẹ́yìn fún ọ̀gbọ́n àrẹ̀ ọ̀fẹ́lẹ̀ wọ́n ti wọ́n ti nífẹ̀ẹ́ ara wọn nígbà tó ti wà níbi àìrí àjẹpẹ́ sí àmọ́ dépò pé ó jogún mi nínú jogún rẹ̀ àwọn ọgbà tó yá Islam dé Islam ẹni káì ẹ má ṣerú rẹ̀ náà tí wọ́n ti já ọkọ̀ lẹ̀ gbogbo kálukú náà máa ń ṣe tó ẹni bí inú mẹlẹ́dẹ́ wọn tọ́wọ́ ti di ọmọ wọn nìkan máa jẹ nǹkan tó ní ọ̀ràn níbo mi gbogbo wọn jẹ ohun tó àgbọ̀pọ̀ ni gbogbo àwọn ráwùráwù tí ó takò ẹ̀sìn ọlọ́run pé nǹkan tó lọ́wọ́ bá ṣe é ẹni ìrọ̀gà tí wọ́n burú kí ẹ̀wọ́n jẹ́ àtẹ́ ó burú torí pé nǹkan tó lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ọ́ ni kí ẹ̀wọ́n jẹ iyọ̀ aláàlẹ́ ni tòkè ọwọ́ àpamọ́ wọ́n di èèyàn fún ara rẹ̀ abúlọ́lá ni ẹ̀wọ̀n náà iyọ̀ lásán iyọ̀ kọ́ wá ní àtẹ́ ló máa jẹ pé nítorí kí ni kí wọ́n bá àti máa ń jẹ ní ni kó jẹ́ pé bàtà bá bí lọ́jọ́ àti pé ọmọ ẹ̀jẹ̀ àtẹ́ tó àti gbogbo àwọn oríṣiríṣi àṣà mọ̀lẹ́bí táwọn ìmọ̀ láwọn ń ṣe tẹ́lá ní kó tako fi ọlọ́wọ́ wa ẹ̀fà kẹ́lẹ́tì ẹ̀fà làbíbi òfin ọlọ́run tó ọlọ́run bá ní ẹ̀wọ́n lórí akadẹ́ àìmáàrùn ẹni tó bá ti tako kó ìbúra rẹ̀ fàdúkùn nà sí Jadi pé buat tó wá takókò òbúra pé á láti pẹ̀lú gbọ́rọ̀ tí n bá kú nǹkan ni tó olúwa ní bá tó ń lọ síbà ń tẹ́lẹ̀ yẹn bá búra lélẹ́ rí òun tó ti takókò ìbúra lélẹ́ èyí ò fún náà Allah pé ìyẹn sàtọ́lẹ̀ kan fún إن الله كان على كل شيء شهيد. Olúwa ní gbogbo nǹkan àtọ́lẹ̀ tí ẹni yẹn sọ ipe ẹ̀bá ti yọ nínú three million tí mo fi kalẹ̀ ẹ̀bá ti yọ two million fún ọ̀rẹ́ mi lágbájá ẹ̀mí dá lóhùn torí kó ti kọjá tóló kó ti kọjá àdá mẹ́ta ogún ẹ̀mí dá lóhùn gbogbo àdéhùn tó lè lóhùn ṣe pé àdéhùn yẹn lágbára jù bẹ́ẹ̀ lọ òun ní tẹ̀lé òun ní tẹ̀lé gbogbo àdéhùn tó bá ti ta fún tó borí gbá alukoran àbókùnrin gba ìdájọ́ kan nínú ìdájọ́ ẹ̀sìn ìrọ̀gbọ̀dọ̀ nínú ìlòwò irú ìdájọ́ yẹn nínú wọ́ọ̀rá nínú wọ́ọ̀rá àlàkùnlé ṣẹ́yìn nínú wọ́ọ̀rá kí wọ́n àyàkùnlé ṣẹ́yìn ṣẹ̀yìn ló wá ní gbogbo nǹkan kò sí ìsinmi ìrẹ̀lí ní àrí kan tó ní àrí yípo kò sí lójú ní ọlọ́kọ̀ọ́ yóò bẹ̀rù ọlọ́wọ́ ọba nígbàkọ̀ àti gbangba náà. الرجال قوامون على النساء بما كتب الله بعضهم على بعض وبما أنفقوا من الحافظات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فاحذوهن واهجوهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا كبيرا نعم tí a fẹ́ ó ọmọ aya yìí, ojú ti tọ́ tọ́ tọ́ lọ́dọ̀ àwọn tó máa ń ìyàwó kàkiri. الرجال قوامون على النساء يوم كده قولك للمراكب على النساء الرجال قوامون على النساء قلوا أن شريعة عبدت عليه آياتي وشكوكوني مبنتي أنجا وبرعين كل قلي ó jẹ́ pé ọkọ rẹ̀ ọ̀jọ́ lójú ọkọ rẹ̀ ọ̀jọ́ lójú àwọn ìwọ́ ni ọkọ̀ òkú òṣèké ni olùkó òkú bọ́m̀bọ́ọ̀lù ẹni pé ìyẹn yẹ̀yẹ́ lọ fún rẹ̀ lójú rẹ̀ tó àyà yìí àyà tí ó fẹ́ bá ìyàwó sọ̀rọ̀ ni bákan náà fẹ́ bá obìnrin sọ̀rọ̀ ọlọ́pàá ọkùnrin ló ń sọ̀rọ̀ tí ń yẹ ọkọ. ṣẹ́rí ẹni tí mo sọ lẹ́nu pé áyà sí afẹ́fẹ́ yìí àwọn èèyàn máa ń ṣàjà. àmọ́ ìṣòro tí kì í jẹ́ kí wà sí ó lápá àwọn ènìyàn. òun náà ni pé tẹlimóníà wà sí àwọn èèyàn máa ń ṣe àwọn àti ayẹyẹ. Tòun náà ni wọ́n kàn máa gbọ́ bẹ́ẹ̀ tí wọ́n ń gbọ́ ẹ̀kọ́ gbọ́ wọn ni lórí ní ti há wà sí mi ṣe bí tí ń tó yẹ pẹ̀lú ìlú ọ̀dọ́ irú ọ̀rọ̀ ni mo wà níbi kan wọ́n ń pè wá sí àfa kan wọ́n فتسري به صلاتي على محمد ايه فتسري به صلاتي على مزرعة النبي شو مزرعة بعيد فتسري عن معاوري ولا مؤنس يومي كنت قال كنت قال كنت قال النبي كنت قال يونس باي tòmùlọ́ máa ti kí ní lé yìí ọmọ wọn náà ti ń wí kúrò àpò máa ti kí ṣàtọ̀ ń sọ tòmùtò wípé kí ni wọ́n kẹ́ gbọ́n ó lè ha tí a tó bá tó wà tí ẹ bá ṣiṣẹ́ nínú ọkàn rẹ̀ bó ṣe rí mi ọ òkúté ara ọ̀sá bá ń sọ náà rèé rẹ̀ ní tókòtò ah. rẹ̀ tòtò àmọ́ tí ẹ ò ní ìlàpá nínú ọkàn wọn lọ́dọ̀ ń jọ bí orin ní ló fa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn ààyè yìí wọ́n yóò gbọ́ wọ́n kà fúnra wọn kà á dílé fún rẹ̀ àmọ́ wá àti òkèjà mi tó kò lè wọ́n wá títí yóò wọ́n làákà ènìyàn tó abẹ́rẹ́ ọba èyí akẹ́kà yìí kọ́nà tó ti kọ́ wọ́n làákà ìyàwó ènìyàn ó ti là apá nínú ìṣẹ̀lẹ̀ ayé wa tó pé kí ni àwọn ọ̀nà tí obìnrin ọgbà tí orí ibú ọgbà tí orí burúkú òun ni kí ọkọ̀ ọmọ jọ wọn lójú kí wọ́n wùwà ìpáǹle kí ọkọ̀ wọn. النبي صلى الله عليه وآله وسلم النبي لما فيه من في الإسراء والمعراج ونقول في ومن ومنهن أو بيرني سو أنا جواني أكبر وقع صحابة أو بيرني رجع يوضع كذا قل عن النبي صلى الله عليه وسلم يوم النبي أما السعادة أما السعادة torí wà ìmúna bọ́ọ̀lù ní àárín náírì nìsá àwọn tó pọ̀ jù nù náà àwọn obìnrin ni o wọ́n máa ní kí ló dé mọ̀tẹ́lì tó ṣe báwọn làwọn pọ̀ nínú lọ́gbà wáyé àlẹ́bí ní ìkófìrì yìí náà wọ́n máa ń ṣàyẹ̀wòrán ni wọ́n láyẹ̀wòrán kó ó ní kófìrì yìí náà ní àṣírọ̀ ìhìn wọ́n máa ń ṣàìmọ́lé sí àwọn ọkọ̀ ẹ̀rí ọkọ̀ fún wọn ní two thousand wọ́n lè owó kí lè dé yìí wọ́n lè bẹ́ẹ̀ mọ́láyà ìgbà kẹrẹ àwọn ọmọ náà máa ń wù wáyé wọ́n máa wù yá wọn tó ló lè fi ohun kó ti yẹ yẹ ọkọ rẹ lójú ọmọ rẹ ọmọ yẹn bàbá òun bàbá yẹn ọmọ ti ọmọ yẹn yẹ lójú ọmọ rẹ ni torí pé orí búdú ọmọ ṣe yẹn kò pé ibú yẹn mọ ọmọ náà wọ́n ní wọ́n ní wọ́n kó wọn àtàkì bàbá yẹn o mọ̀ pé o tún ti kọ́ àwọn ọmọ rẹ̀ náà pé ẹ̀sẹ̀ ní ibú ẹ̀rọ àtàkì bàbá yẹn so kún kálukú kí ọ̀bẹ rọ̀ náà wà ọlọ́wọ́ bá ní àrẹ̀já àwọn ọkùnrin kọ̀wàmúnà àìlẹ̀mìsà àwọn ni ìmọ̀ ìgbẹ̀sí ní àìlẹ̀mìsà olúwa ní obìnrin ọkùnrin tẹ̀rí àkáyèmí ẹni tó ń jẹ́ ìdúró òpó òun ló máa ń gbé obìnrin dúró lóun kẹsí ní tó láti yé wọn ní ayé kó ọ̀rọ̀ ìṣù ha wàkẹ́dírù ha wàlẹ̀hákìmù àlẹ́yìí ha mọ́mí ní ẹ̀rọ mọ́mí ní kẹsí wọn ní òun ló ní aláṣẹ rẹ̀ rọ̀ yìí. òun ni ọ̀gá nínú ilé ọkùnrin ni ọ̀gá wàkẹ̀bí ọkùnrin ni àgbà ní obìnrin yẹn kódà kó ju ọlọ́dẹ orí kó gbé bàǹkì kó gara tó fi sọ́nà wálẹ̀ kó wá ti yẹ kẹ̀bí ìwà ó tóbi jù ọ ha kí mo àlẹ́ tí ó ní má lọ tó bá sì lọ ojú àgbákò lọ́dọ̀ lọ́wọ́. so wọnú àjí a ilà wọnú wọnú ẹni wa wọnú àjí wò ha ìdá ẹwà jẹ lọ́sùn kẹ̀kẹ́ ni òun yóò máa kọ́ ní ẹ̀kọ́ ọkùnrin náà máa kọ́ obìnrin lẹ́kọ̀ọ́ ìdá ẹwà jẹ nígbà tí obìnrin bá ń wọ́ so ojúṣe ọkùnrin ọlọ́run bá ọkọ ń gbé wáyé tí obìnrin ti gbọdọ̀ gba ọkọ rẹ̀ ní ààyè kó ṣe bẹ́ẹ̀ obìnrin tí máa ń sọ fọ́kọ rẹ̀ pé ọkọ kí ló ọkọ talọ́ọ̀mọ́ lọ fẹ́ jọ ọ̀gá lélẹ́ òun náà lọ fẹ́ pàṣẹ àìlè ní búrò lórí yẹn o ilé ní búrò lórí yẹn o èmi ló fẹ́ lọ sọ fún kí n má ṣe kínní ilé ní tí obìnrin wọn ò obìnrin tí wọ́n ń ṣe báwọn. ọkùnrin gẹ́gẹ́ fún ara rẹ̀ wọ́n gbọ́dọ̀ wá dúró níbi o pé èmi náà rí èmi láláṣẹ èmi ní kẹ̀bí èmi ní àgbà bákan náà èmi ní hákìm èmi ni mo ń pàṣẹ nínú lẹ́yìn ọkùnrin gbọ́dọ̀ wúwa rẹ̀ ó gbọ́dọ̀ dúró rẹ̀ ìtumọ̀ kan wá قوام ثم قوامون على النساء سلوان انتي وقريب من جده بما فضل الله بعضهم على بعض يعني كيف يقولون كتشفي ọkùnrin máa ń fi àwọn apá kan máa fi ń ju apá kan lọ nínú ìdájọ́ ọlọ́run. ayé lónìí kẹsìrì ní ìbìlẹ̀ ibi tí wọ́n lọ́sọ̀ọ́sọ́ wọn wá lọ́wọ́ àdàgbà yìí. لأن الرجال أفضل من النساء nítorí ọkùnrin ó lọ́la ju obìnrin lọ wàrọ́jú lóyún lómi lọ́rọ̀ obìnrin lórí ju ọkùnrin lọ lọ́mú kẹfẹ́ wa fẹ́ mú ẹ̀rí wa títẹ̀ tìmọ̀ fún obìnrin ju ọkùnrin ju obìnrin lọ àti lórí ibú kan tó ní tó ní ìyàwó ìyàwó ìyàwó tòun òun ni kọ̀wá mú òun àfáàlẹ́ nípa ẹ̀rí ọmọ ní yìí ni ó ju lọ tó tán tòbí bá kiri ìrìn ẹ̀ tó ta àgbọ̀n sọ̀rọ̀ òun ọ̀rọ̀ tí yóò ti kékeré kẹ́rin àwọn àgbákò ọ̀rọ̀ kékeré bẹ̀rẹ̀ lọ ọ̀rẹ́ o wàláhì tí ó ti mọ pọ̀ ní ìwé ìwé lẹ́yìn kò tó túbá ń kò túbá àgbọ̀ ẹ̀rẹ̀ kò gbọ́ ọ̀rẹ́ jẹ nfa sẹ́rí ẹ̀yìn gbogbo ọ̀kan náà wà fáwọn àkàlẹ́ ìlú ní lápá wọn àbáyọ kọ́ ní nínú àrùn lórí tó ń sọ fún Jackman wọ́n wọ́n rẹ̀ tó gbọ́ ní orí rẹ̀ àwọn aṣèrán kò fún ìpè sọ ààrẹ tuntun wọn fẹ́ lò rẹ̀ pé ọwá padà níbi ọ̀rọ̀ tó ń gbọ́ tó ń sábà tó nìyá fúlà ní ìbẹ̀rẹ̀ ní dàpọ̀. Sọ wá sọ fún pé nítorí sọ sọ yìí afúláńlá ìsọkúsọ gbà wọ́n á Tó ń sáfàrà wọn ń sọ padà pé à ó yẹ kí ẹ lọ yín ọgbọ́n yìí èyí òun jákúmọ́nì tó bá sọ kíní kan tó ń yọ̀ tó bá sọ lẹ́yìn kìlọ̀ fún lórí sọ́kà àwọn ọjà wọ́n kiri ilé ìjà ṣe títẹ̀ owó tó rọ̀ lóòótọ́ sí ló ń fa ọdún níjò ló padà nínú gbélé ìdílé tó sọ̀rọ̀ níjò ló padà ẹ gbọ́ nínú gbọ́ rí wà lọ́yà kó ti padà ó àdìpọ̀ padà tí ó bá padà ń bẹ̀ kèfì orí ọlọ́run ní ọ̀rọ̀ jẹ́ òkèfì orí náà ni ọlọ́run ní pé àgbèjẹ́ ló kọ̀ wá mọ́ ẹ̀rẹ̀ ìgbà ó ní ọlọ́run sọ̀rọ̀ yẹn ni lọ́wọ́ sọ̀rọ̀ yẹn ni o kódà ṣe bá ń tura pé kí ìlà rẹ̀ ní sílẹ̀ tó wáyé ajílẹ̀ ní méjì lọ rẹ̀ ìlà wá ní èdè bá fi rẹ̀ fún wa. tọ́lọ̀ sí àwọn èèyàn ni títa ní jẹ́ ọ̀pọ̀lọpọ̀ lórí ọ̀gbẹ̀rẹ̀. so bíbá ìpàgọ́ ọmọ wa wà ní ọdún àdáadáa ẹ̀dẹ̀ olúwa ní tí ẹ ń jẹ́ àjùlọ fún ara yín olókùnrin ọkùnrin ju obìnrin lọ àwọn nǹkan tó kọ̀ọ̀rọ̀ ju obìnrin lọ fi pọ̀ ara rẹ̀ náà ni ọlọ́run bá ń sọ pé ọkùnrin ní ìmọ̀ ń jẹ ìmáàmù tó ń lè jẹ ìmáàmù ara rẹ̀ náà ni pé ọkùnrin òun lè ní àyà tí obìnrin lẹ́wọ̀ bá wà nínú ilé nìyí obìnrin lẹ́wọ̀ wà nínú ilé tí òkú tó kékeré kan lè lè wọ ilé gbogbo wọn kọjá lè ní ẹnì gbogbo wọn kọjá lè èyí ìkúté bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ wá rí èkúté wá wọnú ilé ẹ sì máa rí ọmọ kékeré ọkùnrin ó sì máa ní ebi tí ó máa ní ebi tí ẹ káàkiri bí yé wọ́n pa lọ́kùnrin obìnrin náà wáyé ti gé ni ó ti tájáde kété jò òkèké títẹ́ àbí kọ́ ara rẹ̀ aláǹgbá kọ́kọ́ kọ́kọ́ nulẹ̀ kọ́mi ló kọjá ní olè ní gbogbo ara tí ẹ̀sìn mọ̀ pé ọkùnrin ó ju obìnrin lọ nìyẹn tó kódà inú mi lókè sí irun kan tó mú un débi pé àwọn ànẹ́bí ọlọ́wọ́ ra mọ̀tà fún àlùbọ̀ wọn tó mọ̀tà fọ̀tún lórí jẹ́ àwọn ànẹ́bí gan àwọn ọkùnrin ní ọlọ́wọ́ lọ ṣe ní ànẹ́bí kódà ọ̀kẹ́dẹ́rìkà àlùmọ́lìkùn àrẹ̀wọ̀n bí mọ́mú kẹsí ìdíyẹn lọ wọ́n ní àṣẹ ńláńlá àṣẹ ńláńlá the governor the president mọ̀tàn tọ̀tún bèrè rẹ̀ jà ọkùnrin lọ́wọ́ máa ní kó jẹ́ قل عن ذلك وعد ذلك لن يفلح قوم ولو امرهم امراه الذي يقول الجمعه كل من داري ومدرسه كيوريو sotuma na ni pé ọkùnrin ní wọn wà ní gbogbo àwọn nǹkan ipò báyìí tó lọ́wọ́ ti fi máa ń sọ ọmọ ọba àjọ owó àyàfà nítorí wọn bá fún àwọn kan lọ́la lórí ìyẹn láwọn náà àwọn wọn bá dá wọn lọ́la wọ́n tó pẹ̀lú ayé ni wọ́n ní bọ́lọ̀ ṣe máa ń ṣe bọ́lọ̀ ṣe ti nìyẹn. ìyẹn nìkan kọ́ wọ́n ní máa ń sọ fún yín àmúwárì aláṣẹ tí ọkùnrin fi ń jẹ́ ọ̀gá tí ọkùnrin fi máa ń jẹ́ ẹni tí ó máa pàṣẹ nínú ilé áì nínú ìmọ̀hóòrò wọ́n san owó máa rí ṣẹ́ńtì owó owó tàdá kí ọjọ́ kan ń ṣe wàhálà wọ́n lè yọ kéré orí gbà ó sì na fọ́nrán ní ọkùnlúwò àní án màríyà náà pẹ̀lú ọ̀rọ̀ náà ni wọ́n tó bá dé tó padà wá bá tó bàbá rẹ̀ ṣe nǹkan tí kò tó fún ọmọ rẹ̀ kó sí ń bẹ̀ níjọ́ tó ń sọ báyìí màmá rẹ̀ gba tó tó nì nígbó fẹ́ gbà lọ gbà lọ́wọ́ bàbá rẹ̀ tó náà ni ọmọ gbọdọ̀ farabalẹ̀ tó bá rí pé bàbá rẹ̀ àti màmá rẹ̀ wọ́n ní èdè àyèdè ó káwọ́ rẹ̀ máa káwọ́ rẹ̀ máa ara fi àtẹ́lágbọ́dọ̀ sí ẹnu rẹ̀ mọ́tà sí àárín wọn mọ́tà sáárín wọn torí nígbà tí wọn ò tí ì bí làwọn ti ń bẹ àwọn ti ń bẹ tó adélóyè mẹ́jọ àwọn ẹni pé mọ̀dáde yìí ọmọ mi lè jẹ ah, àbí mọ́tà yìí mọ̀dáde yìí jẹ ńdọ́kọ̀ tọ́ba ẹ̀ lọ́dẹ bẹ́ẹ̀ kọ̀bẹ̀ wọn tọ́ba ẹ̀ yìí náà kọ̀bẹ̀ ṣùgbọ́n bí irú tó lọ́wọ́ tí wọ́n ṣe fún yẹn láti sábà bìí wọn tó lọ sẹ́ni kejì náà ìdámọ̀ jùlọ tó o ṣe tí ẹ̀yà kò ṣe lọ àmọ́ ẹ̀kẹ́ ẹ̀dá kí ló dídẹ̀ mọ̀mọ́ mọ̀ wá lé mọ̀ dá àbí kí ló dídẹ̀ mọ̀mọ́ dáàbì wá lé mọ̀ o ti o ṣe kí ni o ti kú ààrẹ sínú wàhálà ni kú ààrẹ sínú wàhálà torí tí mo ti lọ àyọ̀ ìgbà tí ìyá tọkùnrin fi ń jẹ́ ìnáwó wọ́n fẹ́rẹ̀ láti lè mọ̀ wó rẹ̀ àti láti lè

التي أوجبه أو كان ما يقدر وجوبا من الأمر الشيء هو لقل من الشيء هو بيني في كتابه هو مثير عن سنة النبي صلى الله عليه وسلم هو سنة النبي من بكثير مثل قولنا أني ولا يؤمن في نفسه فلا يكاد مثل قولنا يؤمن وله الفضل عليها والإفضال الله ọlọ́wọ́ bá pàtàkì rẹ̀ fanáfìrún ayẹ̀kúnà kọ́yì mẹ́nà àìyá ló ti bá ọmọ ọjọ́ pé òun náà yọ̀wọ̀ rẹ̀ jẹ́ òun lérò fún obìnrin yẹn. Òun tó bá ní ẹnu ọkọ òní káwọn ìgbé òun pàtẹ kankan bóyá ó rí pẹ̀lú pé tó jù mí lọ́jọ́ orí ni lẹ́gbẹ́ kan náà ni àbí tí mo jù ọ lọ tó bá wáyé bẹ́ẹ̀ àbí kí ló ti jù mí lọ gan lọ́dún méjì náà ni àbí èló gan lọ níná táwọn ẹgbẹ́ rẹ níná ju bẹ́ẹ̀ lọ kí ló fi kalẹ̀ tó ẹgbẹ́ yẹn lọ́wọ́ sọ̀rọ̀sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́wọ́ ní ọkọ̀ òun ní jẹ́ káyé mi kò ní jẹ tọ́wọ́ wọn pè é aláṣẹ tọ́wọ́ wọn pè é obìnrin wọn kò ti dáná o ó dáná lọ́dọ̀ wọn ọ̀gá ó dáná lọ́dọ̀ wọn. tó náà ní wọn ná owó ntí ọkùnrin bí ń jẹ ọkùnrin yẹn ó ní kí gbogbo ọkùnrin náà tó wọn bá fẹ́ jẹ òkú ńlẹ́rú nínú ilé fún òbí máa lọ tá máa lọ lè jẹ chicken ọmọ wa gbé ní kalẹ̀ nílé gbogbo ní kalẹ̀ táwọn bá di mọ́ agbóhùn síkè lẹ́mọ̀ rẹ̀ dáàdì dáàdì jẹ́ adìẹ àdúyà dáàdì jẹ́ síyà ọ̀ wá gbé síyà fáwọn nílé àbí oúnjẹ tó ń jẹ́ gbé kalẹ̀ fún àwọn nílé tó bàbá yẹn òun náà ẹni ṣe nǹkan tí ọba mú inú òpó tọ́rọ̀ ti pè lókun títí ń wúra rẹ̀.

ṣe pé yìí ní tó náà láti bẹ̀rẹ̀ sí mẹ́rin ah! á ṣe kó wá níbo lọ ní kí ló dé máa jáde ó ti wù mí ni torí pé kí ni o ò ti ẹ̀ sọ̀rọ̀ kí ni alákòóso mélòó alákòóso méjì torí pé kí ni sọ̀rọ̀ ẹ̀rọ yóò ti máa jẹ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀hán ẹ̀sùn òní náwó ẹ̀hán ọ̀rọ̀ ti kí ni o ò ní láti pa ló pàṣẹ ló pàṣẹ tó tó bá ní kò ní láti pa yẹn òun máa jẹ́ aláburú wọn yóò sì máa jẹ́ aláburú tí ká bú nǹkan wá sẹ́kù sí ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ sí ẹ̀ wọ́n máa jí ìyẹn rẹ̀ máa ṣe dáadáa sí ẹ̀. tó ọlọ́ba ní ọ̀sán rẹ̀ ṣá ẹ̀rẹ̀ tọkùnrin lọ́wọ́ bá sọ yẹn tọkùnrin lọ́wọ́ bá sọ kí ó kí ọkùnrin fi ń jẹ́ ọkùnrin òun náà ni kó máa ná kó máa ṣàmójútó ìyàwó rẹ̀ kó máa ṣọ́ kó fún lóúnjẹ kó fún lómi kó fún ní aṣọ mẹ́ja mẹ́ja aláìfẹ́ kan ṣe àwọn burúkú àlẹ́bí àwọn torí ìjà ọmọ ní máa sọ pé ọ̀gbẹ́ lọ́fẹ̀ẹ́ mọ́tẹ́lá wájà àwọn èèyàn méjì ọ̀kan náà ọkọ̀ hàn méjì tó wọ́n fẹ́ fẹ́ arábìnrin kan náà ọkọ̀ arábìnrin wọn bá nẹ́rìndínlọ́wọ́ àlẹ́sẹ̀ náà pípé àbújá àti mọ̀ẹ́rìyà àní ìdílé sẹ́yìn mọ̀ẹ́rìyà náà so àtúndí àlẹ́bí fún onímọ̀ràn láàrin àwọn méjèèjì ẹni pé kò sí ìrùnú ẹni kankan nínú wọn eléyìí ó ti rí bá rẹ̀ eléyìí náà lé wọn ti rí bá rẹ̀ wọn ní ẹni ìdí ẹ̀dúnà ẹ̀dúnà wọn lọ sọ́dọ̀ àlẹ́bí sọ̀gbọ́n rẹ̀ sẹ́lẹ̀ àlẹ́bí ní sórí mọ̀ẹ́rìyà. فصعلوك لا قل أما أبو جام فصعلوك لا مال له وكذلك المنكر كله يمكن كل الوجه اقرأ قناته تعالى قل أما معاوية قلت لمعاوية الفيل قل كان لا يقع حر رقابه نعم أبو جعفر قل لا يضع حر قل معي لطالب علي شحيق لا هذا قل شرير معاوية لسير شحيق سوى من الغنية في من لمعاوية تقلبوا أما الله مجيء نعم. الله يلي له هي أنا بصوته àrẹ́bí tuntun wá jẹ́ ìkejì àbújá àwọn ẹni tí ẹ̀ òun ìmọ̀lẹ́rì ìmọ̀ tíráfù gan ìgbélé àǹfààní ìtumọ̀ kánú àǹfààní lára lọ́wọ́ àṣọ ẹni pé ó burú tó bá ti gbé ọwọ́ sókè báyìí yóò mọ̀ nígbà wọn lórí gbogbo báyìí ẹgbẹ́ ìfọ́lọ́wọ́ rẹ̀ ẹgbẹ́ ìfọ́lọ́wọ́ rẹ̀ tó àǹfààní alẹ́ ni wọ́n ní mọ́ṣẹ́ àwọn ilé yìí social media ẹlẹ́yìn wá fún fún tẹ̀lé ní ìfọ̀ kí bẹ́ẹ̀dì yìí kí ọ̀hún jẹ. òtánà òtánà wò lẹ́yìn tó òtánà yìí wò lẹ́yìn òun ọ̀fẹ́. tó o túmọ̀ sí pé àwọn bẹ̀rù ní ìwọ̀n ní sọ fún yàn kí àwọn àwọn ọ̀gá kí wọ́n sa ohun sí àwọn yàn ọ̀gá ẹni sáà sọ ní ní ẹ̀ má gbàgbé ohun bí ẹ̀ lọ́sàn-án kókó lé wọ́n ti bàtún wọ́n fi ń rẹ fún wọn ìgbà ìtọ́jú orí ìrìn tọ̀. ìmọ̀ràn kékeré ni mọ́tò wa sọ pé òògùn lé fi náà. Jókòó máa fún ní ATM àwọn ní ìgbégbé fún ọ. Lórí ìlànà ìgbé ah, mo ní òun rèé àwọn gbogbo ẹ̀rí àkókò gbogbo fún ọ gbogbo ẹ̀kọ́ ẹ̀rọ obìnrin ẹ̀kọ́ wọ́n tí òun ẹ̀rọ náà ọlọ́run ní ẹ̀rẹ̀ títẹ̀ fẹ́ ẹbí rí ẹ̀rù tọ̀ ọlọ́run wọn fẹ́fẹ́ rẹ̀ tó ń ṣàlàyé obìnrin gidi ó nípa sọ́ọ̀rẹ̀ ṣáàtù ó ní àwọn obìnrin rí kọ́lọ́kọ́ ṣe gbogbo àwọn obìnrin bẹ́ẹ̀ rọ̀ torí àwọn ni wọ́n rí àwọn ọlọ́run wa ló wá jẹ́ ní rí olórí àwọn ọlọ́run wa ọlọ́run wa níbi tí àwọn ẹni rí. أي الصالحات من النساء أو من قانتات ابن عباس مطيعات لأزواجهم وأنا أقول لكم من تلي أشياء من تلي أشياء من تلي أشياء àfi tó bá jẹ́ pé ìgbà yẹn ta kò fi ọlọ́run so àtúrà pé nǹkan tí wọ́n fẹ́ kọ́ ní ìwà òkì tí wọ́n fi fọwọ́ bá òfin ọlọ́run bá kan lójú oyún oníṣe ìwà ní àwọn ẹni rẹ̀ nù obìnrin rẹ̀ nù tọ́ ẹ̀ha kódà ọkọ̀ rẹ̀ náà bu níta ilé àwọlé lọ ni àdébò omi ní ìbú orí ọkọ̀ òsì kí ni kúrí rẹ̀ kí ni kúrí rẹ̀ ó sí àwọn ọmọ ọmọ rẹ̀ fún ọ̀pọ̀ akọ̀gbòrò láàrin orí ìgbà ṣé ọmọ lè dákẹ́ tọkọ bá ń sọ̀rọ̀ tó bá ti fi jù ẹ̀ ó tó ní ó tó ní ó tó ní ọ̀pọ̀ ti à obìnrin tó ń pè yẹn o kí n ti kàn lè ta obìnrin tí ọkọ pàṣẹ kí n lọ obìnrin tán kí n lọ má ṣe é ní àtọ̀ kí n má ó ti láti ní ẹ̀kọ́ wọn o wọ́n fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó lè mú ṣe mọ́ mo ti àáyátún lè àpòwá ìrèlè àwọn tí tọ́lọ ń tẹ̀lé àṣẹ ọkọ àwọn ènìyàn tọ́lọ bí lè tanú obìnrin tó jẹ́ mo ti àáyátún lè àpòwá ìrèlè ẹ̀tọ́ tí tó jẹ́ tí ń tẹ̀lé ọkọ rẹ̀ tí ń tó ogun tọkọ rẹ̀ bá sọ fún à obìnrin ti ṣe ilé torí látara yẹn yóò kó ilé àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn ń mọ ibi bàbá wọn automatically ni àgbàdo pé tí bàbá ti sọ wọn pé ìyá hmm. tó pé oní náà ní ìfẹ́ pé o bàbá yóò fẹ́ o dájú lọ́wọ́ láìkì rẹ̀ dájú ní òde láìkì rẹ̀ tó gbogbo nǹkan tó bí nínú ìfẹ́ tí mo mọ ilé wa ti bàbá wa bá sọ̀rọ̀ pé káàkiri ìfẹ́ kiri yìí yóò wá ní òde gbọ́ ó ti ẹgbẹ́ gan-an tó tó làtẹ̀lẹ́ ti mú rẹ̀ yóò mú ètò kúrò so ayọ̀rẹ́lẹ́ tí ń bẹ́ẹ̀ ní gómìnà jẹ́ àtẹ̀túnjẹ́ òṣèré àìní bákan náà ó wà kó ìyìnbá ọkọ rẹ lọ́dọ̀ àwọn ará ilé gẹ́gẹ́ lọ́dọ̀ àwọn ará ilé àwọn gbà tí ọkọ rẹ bá ń pàṣẹ fún ọ tó ní abẹ́lọ́dé máa lọ ọ̀sán ní tẹ́tẹ́lẹ̀ àbí ìfẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yẹn wà ní kíkà ní ọ̀dọ̀ kíkí má lọ́dọ̀ ní ìlọ so àwọn ọ̀rẹ́ rẹ̀ mọ̀ pé ọmọ yẹ̀yẹ́ ní ọkọ rẹ̀ yìí àwọn ọmọ náà mọ̀ pé ọmọ yẹ̀yẹ́ ní bàbá wa yìí nítorí sí ti pọ̀ gan ọkọ̀ rẹ̀ pé wọ́n ẹ̀kọ́ lọ dá ọ̀rọ̀ dá ọ̀nà ọ̀rọ̀ tó dá ti pọ̀ gan ọ̀rọ̀ tó dá ti pọ̀ so wọ́n lè ṣá ọ̀rẹ́ ta obìnrin tí wọ́n tẹ̀lé àṣẹ ọ̀rẹ́ àwọn ọkọ rẹ̀ òun ni obìnrin rẹ̀ ẹ̀rí pé النبي صلى الله عليه وسلم قل إذا صلت المرأة خمسها تدرب الكر وكتمار الرديد وصامت شهرها تنبوي رمضان الرديد وحفظت فرجها ومشوارير وأطاعت زوجها قل ثلاثة قرية النبي صلى الله عليه وسلم قيل لها اللهم ادخل الجنة من أي الأبواب شيء والجنة ونطلع هو القدرة الجنة ولو شوف يطلع هو نبقى الجنة أول أول وفاء يوصل والجنة لا ترى كل عندي أو جريري تقع كانوا بني تقع وقد ما قالوا بهم كما قال ما má bá rìn má yóò ní wọn gbẹgbẹ ní wọn bá rìn wọn jẹ tó bọ̀rọ̀ kọ̀kọ̀ lẹ́nu. Tòmá tí o àti má tí o kó ní ìfi ọkọ má tí o kó síbẹ̀ yẹn má má má jáde báyìí má onígbọ́. Tó ọkọ àtàkà mú títọ́ wọlọ́nà wọlọ́nà. Báyìí tó jẹ́ pé tí o tó polówó jẹ́ rẹ̀ wọlọ́nà so kọ́lẹ̀dà obìnrin gbọ́dọ̀ jẹ́ tí wọ́n tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ tí ọkọ bá pàṣẹ fún obìnrin àlẹ́bí ni tó bẹ̀rẹ̀ ọkọ pàṣẹ fún pé wọ́n jáde ó ti jáde àlẹ́bí ni ayé ọmọ àti nǹkan ọ̀jẹ̀ ti dìdó ní ìdílé ìdánwò ha yẹn àánú owó ìmọ̀lẹ́ àyíká àti àtẹ̀lẹ̀tì à ọkọ rẹ̀ pa aláṣẹ ìgbìmọ̀ jáde mọ́ lọ ó ti lọ alẹ́sọ̀lọ́ ọ̀fẹ́lá ní pé àwọn ẹ̀láìsọ̀ ń ti máa ṣépè lé obìnrin yẹn títí tí ó ti dé àgbà tí ọkùnrin bá tó bá yọ ló fi sọ̀rọ̀ tọ́mọ ẹ̀ látọ̀wọ̀ pé ìyẹn kọ́ ilé ìlú ìdọ́kọ́lọ́ bí ó sọ fún ìwádìí náà ọlọ́run ní ọ̀pẹ́ tọ́ pé ìgbé ló fi ọdí àmọ́ òjò bẹ̀rẹ̀ fún àbí òbí ló fi ọ̀ ìrìnlẹ̀ ìpínlẹ̀ bẹ̀rẹ̀ lọ tó ẹni ká ló rí tó kọ́lọ́kọ́ ṣàánú fún wa ìwà káàkọ́ yìí àti ẹni tí ó ń ṣẹ̀sìn ọlọ́run ọba kó kí èsì ara rẹ̀ lórí rẹ̀ ṣùgbọ́n ló lé ẹ̀wọ̀n ẹni tó kí o wàlúwà ń kí o ló tọ́ lórí rẹ̀ kọ́lá àwọn èèyàn lọ́bílà kọ́lẹ̀ tó gba àwọn èèyàn lò ó ń kí kùrọ̀ án ó ń ṣe tìláwà àwọn òyìnbó náà tọkọ lẹ́nu ìgbọ́rọ̀ ìgbẹ́ ìṣèkọ́nà wà lè gbó mu ìdàpọ̀ àwọn nǹkan tó le tó le tó le òun ṣe nǹkan kínkínní nǹkan kínkínní tọkọ ilé ẹjọ́ wọn gbọ́rọ̀ tọkọ lẹ́nu táwọn kan wọ́n tírí ààrẹ ni ọgbọ́n ọ̀gbàjọ́ náà wà pàṣẹ òun ọ̀kà nígbà yìí ṣùgbọ́n ọkọ̀ ṣáà ṣàtúnṣe gbogbo wa sọ̀rọ̀ wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك أنت إليك. السلام عليكم ورحمة الله متى تبدأ أشياء الصباح والمساء متى تنتهي؟ ثاني آية نعم ثاني أركاتا وعشرين عرب àtìtì àwọn ìṣẹ̀lẹ̀ ní ìrọ̀lẹ́ nígbà orí wọn bẹ̀rẹ̀ lẹ́gbà tí alùpàgàrẹ́ bá ti yọ ọjà káàsùbà tán náà ni irole nigba ori won bere legba ti alupagare ba àárọ̀ ọmọdé rẹ̀ bí tí tóun bá ti kọ́ yọ àtàrà ọ̀rọ̀ ti parí. nírọ̀lẹ́ àtàrà ó bẹ̀rẹ̀ lẹ́yìn àlàáfàlì ṣùgbọ́n wá ti kí wọ́n tóbi tán títí káàkiri tí wọ́n bẹ̀rù tí wọ́n tó bá ti tó àtàrà rẹ̀ ti parí. Fàṣítì àwọn ìṣẹ̀lẹ̀ ní ìgbélé ọgbọ̀n fún mi àṣàlámù àríkọ́sùmọ̀ ọ̀kẹ́ àti ẹ̀dá kò ṣe tí sálámù ìmáàmù tó bá yàtọ̀ sí ti màmú nígbà pa ìrun rẹ̀ jẹ́. èyí tó dáa ṣe pé ẹran sálámù sí máa ń bá ta ìyá mi fi ẹran pa ìyá kí máa mú un ṣe àwọn àlékún nípò tó rẹ̀. Ọlọ́run ló ti àpẹẹrẹ àwọn àlékún wọ́n ti àpẹẹrẹ àwọn àlékún ọ̀rẹ́ ṣẹ̀tún wá àwọn àlékún ọ̀rẹ́ tó wọ́n tó kù dáa. Tó àmọ́ kì í ṣe kó bá ìrùn jẹ́ sọ̀rọ̀ ìlànà ìjọ ilẹ̀ ìmọ̀ lè lọ́n mọ̀bí. Nínú ìṣẹ̀lẹ̀ àwọn àlékún ọ̀rẹ́ kẹ́ẹ̀kì, bí Please show yourself. Please. Please. Please. وتفكير الغرب وتفكير غيره تفكير معين عشان كل منهم يسويني من هذه الشيء في أفكار معينة وقد أعطني تفكير معين ولكن لا ترجع تفكيرين لما جاء تفكيرين so ولكن تفكير معين تفكير مطلق wọn kí wọn gbogbo ẹni wọn sọ lóòótọ́ báyìí ìṣòro rẹ nìyẹn nítorí wọn sọ lóòótọ́ báyìí ìṣòro rẹ nìyẹn. tó n tí wọn jẹ́ kí èèyàn ó ṣe lóyìn wọn ní nǹkan tó wá sí pé nǹkan yẹn kí ẹ̀fẹ́ nìyẹn ṣe àbí nǹkan tó sọ ó kí ẹ̀fẹ́ tó kò nǹkan yìí àkọ́kọ́ nù. tó bá kan náà ni pé ẹni yẹn ṣé òfin ṣe aláìmọ̀ kan ní ti ń ṣe o ẹlẹ́kẹ̀ẹ́ka onídéjọ́ fọ́ọ̀sì rẹ̀ ṣe nǹkan rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ tó ṣe lè tó gbàgbé tó bá wọn kan yìí tó kọlẹ̀ mọ̀ wá ní owó àtàkùnfìrì tó bá ti kú ọ̀bẹ ní àtàkùnfìrì mọ̀ àìlẹ̀ tó wọn fà kọ̀tà níbi àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ nǹkan tó wà gbọ́ọ̀rì gbọ́ọ̀rì ó hàn kò dé lọ́wọ́ bí a eléyìí a kúkú gbà eléyìí ṣírkù eléyìí tó tí ò rújú lọ́wọ́ ọ̀hún. Àbẹ́rẹ́ ní àkàràwọ̀ àìsàn ọ̀dọ́tò lábẹ́ ọ̀rọ̀ ìtẹ̀lé àti ọ̀pọ̀ ṣe pé ọkọ̀ pàṣẹ fún tuntun. Òtọ́lá ẹni tí ìgbà yóò lọ ìgbà àwọn ìjọ ń pàdé pẹ̀lú ìrìnà ọkọ̀ pẹ̀lú kí n fẹ́ ọkọ̀ wọn sí ní ọgbọ́ra ẹ̀hìn láti wọlé ìrìnà ọkọ̀. obìnrin tí ó ń jẹ́ ẹni tó tẹ̀lé aṣọ ọkọ rẹ̀, ẹni tí gbogbo tọkọ rẹ̀ bá ń sọ fún ní ọ̀rọ̀ gbọ́ lọ́wọ́ àyàfi mo ní kọ́rọ̀ mélòó mélòó rẹ̀ ní àyàfi tó bá dé àṣọ ọ̀bà tó irú òun wọ ṣòkòtò jíìnì tó òun wọ jọ́pà òun wọ tíṣẹ̀tì káàkiri tó èèyàn ń bóra èèyàn ń fi okú ní ìtàn tó tako òfin ọlọ́wọ̀n ọ̀bà àṣọ ọkùnrin ọkọ̀ lè fi ọ̀gbọ́dọ̀ dé irú kí ní rẹ̀ èyí torí pé ẹ̀fẹ́ wá ìyọnú ẹ̀dá ọlọ́run ìyọnú wá ìyọnú ọkọ̀ fún àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba ọlọ́run ọ̀wá. نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك